olúwa jọba ọlá ńlá ni olúwa wọ̀ ní aṣọ agbára ni olúwa wọ̀ ní aṣọ ó fi di ara rẹ̀ ní àmùrè ó fi ìdí ayé sọlẹ̀ tí kò lè fi yí láti ìgbà àtijọ́ láti fi ìdí ìtẹ́ rẹ̀ sọlẹ̀ àti ayérayé ìwọ ìsàn omi gbé ohùn wọn sókè ìsàn omi gbé ríru omi wọn sókè olúwa ni ológo ó ní ògo ju ariwo omi púpọ̀ lọ ju ríru omi ńlá àti ju ríru agbára omi òkun lọ òtítọ́ ni ẹ̀rí rẹ ìwà mímọ́ yẹ ilé rẹ láì àti láíláí àmín eléyìí òun ni ọ̀rọ̀ ìyìn ọ̀rọ̀ ìṣelógo ọ̀rọ̀ ọlá eléyìí tí mo fi wọlé sórí ètò yín ètò wa ìjóyà ti ọjọ́ ìsinmi tọjọ́ tòní ẹ wo mò ń kí wa ní gbogbo ilékílé ọdẹkọdẹ tẹ lórí ọ̀fẹ́ láti máa wò wá lónìí ẹ máa wò wípé ibo ni ti fẹ́ wà ẹ wò kó lè da òun náà ni ti fẹ́ bá lọ torí ẹ ti mọ̀ wípé òní ni ọjọ́ ọdún bẹ́ẹ̀ kan náà ọ̀kan sì ní gbogbo wa nítorí ìdí èyí àti ṣe àwọn ètò ọlọ́kan òjọ̀kan léyìí tó sì jẹ́ wípé ti fẹ́ rìnrìn àjò láti lọ mú àwọn orin àdídùn eléyìí tó dára wá fún wa nígbà tẹ́ bá tún máa fi padà rí lórí ètò yìí àwọn orin tó tún dúró re tó stampépè òun ló máa mú wá fún wa ẹ wò ó nínú ilé ní gbogbo ibikíbi tẹ́ ti ń wò wá à ń kí àwọn mùsùlùmí tí wọ́n wà nínú ilé níbi gbogbo ibi wípé ẹ ọdún òní o lágbára olódùmarè ọdún àyàbò fún oníkúlùkù wa ẹ̀yin náà ti rí i pé pọ̀pọ̀ ṣìnṣìn ọdún wà níta nítorí ìdí èyí kóníkálukú wá wọ bàtà ijó ká mú inú wa dùn níwájú ọlọ́run olódùmarè Ṣògorẹ́níkejì lórúkọ tèmi ẹ o èmi ni mò ń délé fún tifẹ́ fún ọjọ́ tòní ẹ má ti wà kúrò nídìí mò máa wòrán yín torí pé ọ̀nà tá a máa gbà jó lónìí a máa jó gan ni ṣẹ́rí ẹ ẹ ẹ ẹ bó ṣe máa jẹ́ nìyẹn. orin wo ni mo fẹ́ fún wa lásìkò yìí ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú orin tọ́pẹ́ alábí olúwa ẹ tóbi olúwa ẹ tóbi ẹ tóbi o ẹ tóbi tíngbà tí n bá wá fìyẹn hàn wá tán máa wá fún wa ní orin tí ó jẹ́ àjà àbalẹ̀ láti ọ̀dọ̀ lady evangelist Esther Ìgbẹ́kẹ̀lé ah àmọ́ yẹn máa ń gbé bọ́ọ̀dì gan-an ṣùgbọ́n kó tó di pé wọ́n gbé bọ́ọ̀dì wọ́n kọ́kọ́ fún wa ní orin yẹn orin yẹn ló wà ní gbòòrò ńsìn tó ń trend lọ́wọ́ irú orin wo ni wọ́n ní ipòkípò tí mo lè dé àyèkáyè tí mo lè wà ògo ìyìn ló yẹ ọ́ o bàbá orin méjèèjì ó ní mo fi máa ṣíde fún wa ó yá láti ilé agbára ẹ jẹ́ ká fi jọ̀hán ẹ́n nígbà tá a bá fi lọ tá a bá máa fi padà dé àwọn orin tó kù máa tún máa jù sí wa lẹ́yọ̀ kọ̀ọ̀kan èjèèjì ẹ má ì tí yí kúrò ń bẹ́ẹ̀ o ètò yín ètò wa ìjó yá ń tẹ̀síwájú bó ṣe máa jẹ́ nìyẹn o mo rò rò pé gbogbo wa ti ra mújó yẹn lẹ́yọ kọ̀ọ̀kan bí Tọ́pẹ́ Àlàbí ṣe ju orin yẹn fún wa àti bí Lady Evangelist Esther Ìgbẹ́kẹ̀lé ṣe fún wa ní orin yẹn ẹ o ṣẹ́rí wọ́n tún nǹkan tó dùn mọ́ mi nínú orin yẹn jù ṣẹ̀ mọ́ o ní wípé gbogbo àwọn swaga yẹn pátápátá àtijọ́ Ìgbò àtijọ́ Yorùbá gbogbo ẹ̀ pátápátá ni wọ́n dàpọ̀ tó sọ di ẹyọ kan tó bá dẹ̀ jẹ́ wípé olúwa ẹ tóbi yẹn náà ni ẹ rí ibi àǹtí náà ti ń ra ń rìn bọ̀ ní ẹ̀rìn ìjẹ̀ṣà waterfall ní ẹ̀rìn ìjẹ̀ṣà lọ́hùn ọ̀hún ibẹ̀ ni wọ́n ti ya iṣẹ́ orin yẹn ó dẹ̀ mọ́lẹ̀ kedere ó yá ijó mi ni mo tún wáyé fún wa ẹ wo látọ̀dọ̀ ta ni látọ̀dọ̀ mon dr yinka ayefẹlẹ oh my god Baba ìbẹta <laughs> nínú gbogbo àwọn olórin ẹ̀mí ẹni tó kọ́kọ́ bí ìbẹta tí ó ń trend ẹni tí àwọn ènìyàn ti sọ wípé kò lè pàgọ́ tó fi bẹ́ẹ̀ tí ó kọ́lé alárùrù nítorí ìdí èyí láti bá wọn yọ̀ lórí ètò ìjóyà lónìí òun la ṣe máa ra fún wọn lélẹ́yìí wípé bàbá ti bá mi ṣe bàbá ti bá mi ṣe orin yẹn náà wà níta ó mọ́lẹ̀ kedere ó yá láti rí agbára ẹ jẹ́ ká jó sí bàbá bá mi ṣe nígbà tá a bá lọ tá a bá tún dé a máa tún fún yín lórin mi ó yá bàbá ti bá mi ṣe gbé sókè. ẹ káàbọ̀ padà ẹ wo ijó yẹn náà ló sì ń lọ lónìí mẹ̀lọmẹ̀lọ fún àǹfààní gbogbo ẹ̀yin tó ṣẹ̀ṣẹ̀ ń wọlé tẹ́ ẹ̀ rí èmi ṣògo rẹni kejì lórí ètò yìí ẹ fọkàn balẹ̀ ẹ má sọ mí lẹ́nu nítorí pa sọ ní lẹ́nu nìyọ ọpẹ́ tó dé ṣọ́ọ̀ṣì tó ní kọ́ lọ́n gbọ́ pé òun ọlọ́run gbọ́ pẹ́ tán ẹ́ àfiwé ni o lórúkọ jésù ọpẹ́ yẹmi wa lórúkọ jésù kò ní di ìbànújẹ́ lágbára olódùmarè á yọ inú ilé wa lórúkọ jésù a ò ní padà sọkún lórí rẹ̀ ẹ wo ẹ fọkàn balẹ̀ o mo rò pé ti rí bí mo ṣe ń torin yẹn fún wa lẹ́yọ kọ̀ọ̀kan mo bẹ̀rẹ̀ látọ̀dọ̀ tọ́pẹ́ àl alábí lẹ́yìn ìgbà yẹn mo wá sọ́dọ̀ Esther ìgbẹ́kẹ̀lé tí wọ́n pe àkọlé tiwọn ní ipòkípò tí a lè wà ẹ wò ó ọlọ́run yóò sì máa jẹ́ ọlọ́run lọ náà ni lẹ́yìn eléyìí òun náà ni mo wá fún wa ní bàbá tí bá mi ṣe látọ̀dọ̀ doctor and evangelist yínká ayéfẹ́lẹ́ bàbá ìbẹ́ta tó ń ṣáná wọ́nrán bàbá ìbẹ́ta tó tuntun yín yín yín bàbá ìbẹ́ta àwọn ọmọ ológo tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dé ẹwẹ́ fọkànbalẹ̀ àwa náà ń bá yín ṣàjọyọ̀ láti tẹlifíṣàn Orísun kó wá tán síbẹ̀ o mo wá fẹ́ fún wa ní àwọn orin méjì kan tẹ̀lé ń tẹ̀lé ẹ o ó ní àkọ́kọ́ nínú méjì tí mo fẹ́ fún wa yẹn òun náà ni Olódùmarè láti ọ̀dọ̀ Evangelist Olúwaṣeun Olódùmarè àti morin yẹn náà lẹ́yìn eléyìí màá wá fún wa ní thirty billion láti ọ̀dọ̀ Mike Abdul lẹ́yìn eléyìí nígbà tá a bá lọ tá a bá padà dé mo wá ní àwọn orin méjì kan tó dúró báyìí tán dúró tán tí mo máa fún wa ẹ jọ ẹ wo bàtà ajó yín kájọ ẹ kájọ ṣe kí ni ijó yálẹ̀ tó yá láti ilé agbára ẹ bá mi fi hàn wọ́n tá a bá lọ jó ilé tá padà dé kí wọ́n máa fi yẹn kí wọ́n máa káàdì gbogbo ẹ̀ lẹ̀ díẹ̀díẹ̀ mo padà bọ̀ ìjọyà lẹ́tọ̀ náà tó sì ń lọ lójú móhùnmáwòrán yín fún àǹfààní gbogbo ẹ̀yin tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹni tó sì bomi ìṣanwọ́ náà ó sì bá oúnjẹ bí gbogbo wa ṣe ń ṣe pọ̀pọ̀ ṣìnṣìn ọdún nínú ilé tí oníkálukú wa wà gbogbo ẹ̀yin tẹ wà ní òkè ọya lọ́hùn gbogbo ẹ̀yin tẹ wà ní gbogbo ibi tẹ ti ń wò wá à ń kí yín wípé ẹ ṣe fún ìfẹ́ tẹ ní fún tẹlifíṣàn Orísun o tẹ bá tún wá fẹ́ mọ̀ sí ẹ máa tẹ̀lé wa lórí gbogbo àwọn social media platforms wa pátápátá ẹ tẹ̀lé wa lórí Instagram ẹ tẹ̀lé wa lórí Facebook ẹ tẹ̀lé wa lórí Twitter at Orisun TV náà ni ló bá tàn tẹ bá ti ń tẹ̀lé wa káwa náà máa máa tẹ̀lé yín ká jẹ́ kájọ máa mọ bó ṣe ń ṣẹlẹ̀ gan gbogbo àwọn orin tá a máa ń fún wa yìí gbogbo àwọn bó ṣe ń lọ ìpápátá àwọn ètò ọlọ́kan òjọ̀kan tá à ń ṣe lórí tẹlifíṣàn Orísun gbogbo ìpápátá náà la máa máa fún wa back to back náà ni nítorí wípé ẹ wò social media yẹn dàbí ilẹ̀kùn ni ẹ o tó yẹ pé ó ṣí sínú ilé ó ṣí síta ó rí ẹ̀yin ara ilé òun náà ló tún rí àwa náà láti ibẹ̀ láti máa máa mọ̀ wúrú àwọn orin wo gan lẹ fẹ́ ká fún yín irú ọ̀sẹ̀ tó ń bọ̀ nísìn ẹ̀yin ẹ wa lọ́sẹ̀ yìí bẹ́yìn ṣe ń rí yìí ẹ fún wa ní àwọn orin tí ẹ̀yin nífẹ̀ẹ́ sí tẹ́yìn náà fẹ́ jẹ́ ká fi ṣàfihàn fún yín ẹ mọ̀ wípé ìgbádùn ti yín gangan oníṣẹ́ ti wà torí tiyín làwa ṣe wà níbí ẹ jẹ́ kí gbogbo wa jọ sọ̀rọ̀ pọ̀ ẹ jẹ́ ká jọ ṣe pọ̀ ẹ jẹ́ ká jọ rìn pọ̀ ẹ jẹ́ ká jọ wò pọ̀ ẹ jẹ́ ká jọ kẹ́kọ̀ọ́ pọ̀ ẹ jẹ́ ká jọ ní òye papọ̀ nítorí wípé torí iṣẹ́ tiwa òun ni ìdùnnú tiyín ìdùnnú tiyín dẹ̀ lélẹ̀ òun ni iṣẹ́ tiwa ẹ tẹ̀lé wa lórí àwọn social media wa ẹ dá orúkọ yín síbẹ̀ tó jẹ́ wípé táwa náà bá ti bẹ̀rẹ̀ sí ní pin àwọn orin tẹ́ nífẹ̀ẹ́ yẹn a máa sọ wípé ah bọ̀dá Ràṣídá o bọ̀dá Kàbírù o bọ̀dá Paul o sista Ṣadé o àwọn ló ní ká bá wọn plé orin eléyìí láti jẹ́ kẹ́yìn náà mọ̀ wípé bẹ́ẹ̀ ṣe ń feed wa báàkì yẹn ó ń dùn mọ́ wa nínú eléyìí ló máa jẹ́ ẹ̀bùn kékeré tí máa fún gbogbo wa ẹ tẹ̀lé wa lórí àwọn social media wa a dẹ̀ promise yín àṣèlérí tó dáa fún yín wípé gbogbo àwọn orin tẹ́ ẹ bá sọ wípé ẹ fẹ́ yìí náà lẹ máa máa rí wò níwọ̀n ìgbà tí àwòrán ẹ̀ bá ti mọ́lẹ̀ kedere torí wípé tẹlifíṣàn Orísun a kì í fi àwọn àwòrán tí kò dára a kì í fi ń léde o nítorí pé adúó tán ni adúó gidigba ẹ wo orin wo lókù tí mo fẹ́ fi hàn wá orin òun náà ni orin Ṣeun Simon tí ó pè ní Never Forget Me ẹ wo orin yẹn la máa jó sí nígbà tá a bá jó sí orin yìí màá wá fún wa ní orin méjì tó jẹ́ ẹ̀bùn pàtàkì màá fi sí i òun náà ni orin evangelist Dr. Lanre tẹríba àtúnríṣe kì í ṣe ilé tó ti pé àtúnríṣe ooo rárá o <laughs> eléyìí tí mo máa fún wa yìí orin àdúrà ni wípé one day ohun gbogbo tó dàbí ẹni wípé ó le lónìí ó máa padà wá dẹ̀rọ̀ wípé àṣàdé hustle everyday something keep on telling me that I will make it lọ́jọ́ kan ìwọ náà máa make ẹ o èmi náà máa make ẹ tí tó fi máa di ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára olódùmarè tá a máa máa mú àkọ́tún ètò ìjóyà wá sí ojú móhùnmáwòrán yín ẹ má yí kúrò lórí tẹlifíṣàn Orísun o ẹ máa tẹ̀lé wa lórí àwọn social media wa kẹ́ẹ̀dẹ̀ máa fún wa ní àwọn orin tẹ́ ẹ bá fẹ́ ká máa fi ṣàfihàn fún yín lórí tẹlifíṣàn yìí pàápàá lórí ètò ìjóyà tó bá wá jẹ́ pé olórin ẹ̀mí lẹ́yìn náà tẹ́yìn náà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní àwọn àwo orin yín kan pọ̀ ni tó dẹ̀ ti jáde tó dẹ̀ mọ́lẹ̀ dáadáa ẹ t tẹ̀lé wa lórí social media náà àwa náà máa tẹ̀lé yín padà ẹ sọ nǹkan tá a lè ṣe jọ ṣe papọ̀ láti gbé yín sókè òun náà ni ẹ má gbàgbé ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ tó sọ wípé ènìyàn kan kì í tan fìtílà kó gbé sí abẹ́ òṣùwọ̀n bí kò ṣe kó gbé sórí ọ̀pá fìtílà láti fi àwòrán rẹ̀ ìmọ́lẹ̀ rẹ̀ ògo rẹ̀ láti tàn sínú ilé ẹ gbé ìmọ́lẹ̀ yín jáde kẹjẹ kó mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ ṣogúnrẹ́ ní kejì lórúkọ tèmi o mò ń lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun mò ń lọ sí òde ẹdúrọ̀mọ̀ mò ń lọ sílé jóge nílé bàbá tó bí mi lọ́mọ ọwọ́ owó títọ́ máa di ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbèrè Olódùmarè tẹ́ ò máa pàdé wa lórí àkọ́tún ètò yín ìjóyà èmi á máa sọ wípé ohun tẹ́ ẹ̀ máa jó sí ohun tẹ́ ẹ̀ máa dunnú sí kò ní tán nílé yín títọ́ mi máa dìgbà míì táwọn máa pàdé lórí ètò yìí ẹ jẹ́ náà jó kí n kúrò lórí ètò wípé ìjó ya ìjó ya ó dàbọ̀.